الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kí èyí olùgbọ́ wa pé àdìjọ kó ojúmọ́ a kú àṣekọ̀ọ́dún aláàjẹkàṣe ó pẹ̀yẹ́ káàbọ̀ sọ́rí ọ̀tún ètò yìí ètò àti àkòní àlèfíkì òfin dín ọ̀làdùn níbẹ̀ ló ń lóko mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ayakumullah kọ́lọ́n kó jẹ́ kárí ń pẹ́ lórí dáadáa látàrí ẹ̀sìn Islam kọ́lọ́n kó túmọ̀ bá wa pẹ̀lú yín kọ́lọ́n kó túmọ̀ bá wa fìṣọ́ ẹ̀ṣọ́ yín insha Allah àtúkọ̀ àṣepọ̀ ọdún ọlọ́ọ̀dẹ̀ ká ṣe ó kọ̀ rẹ̀. ìbéèrè àkọ́kọ́ tí màá máa fi ṣíde òun náà ni èyí tó wà ń bí láti ilẹ̀ aláwọ̀ fún Europe ni wọ́n ti fi ránṣẹ́ wọ́n ní àsìkò ooru làwọn wà báyìí àsìkò ooru àsìkò ooru làwọn wà báyìí léyìí tí ó sì bá ọlọ́jọ́ gígùn dé aago mẹ́sàn-án àbọ̀ alẹ́ ni magrib ń wọlé mọ́kànlá àbọ̀ alẹ́ ń sì ní ìṣà ń wọlé àlìfájàrí sì ń yọ láago méjì àbọ̀ òru. wọ́n ní níṣe ni wọ́n máa ń ṣe sọ̀látùlẹ̀ ìṣà wọ́n máa ń ṣe sọ̀látùlẹ̀ ìṣà ní kété lẹ́yìn sọ̀látùlẹ̀ magrib ní mọ́ṣáláṣí tí àwọn ti ń ṣe sọ̀lá nígbà tí wọ́n sì ń sún sọ̀látù sọ́bà wọ́n ń sún sí agogo mẹ́rin òru dípò agogo méjì àbọ̀ òru tí àlìfájàrí ń yọ wípé ǹjẹ́ eléyìí wá tọ̀nà ṣé ó ṣe ìtẹ́wọ́gbà bí nínú òfin ẹ̀sìn Islam àbí kí ni nǹkan tí àwọn lè ṣe sí ó jẹ́ àkọ́kọ́ ẹ̀kejì wọ́n ní tí èèyàn bá gbàgbé láti òru wípé jánábà ń bẹ lára òun títí tó fi wá ṣe sọ̀láàtì lè mágríbì àṣálẹ́ ọjọ́ yẹn wípé kí ni èèyàn lè ṣe sí àwọn sọ̀láàtì tí èèyàn ti ṣe lásìkò tí èèyàn ń bẹ nínú jánábà yẹn àbí kò sí nǹkan kan tó ṣe àwọn sọ̀láàtì náà ìkẹta wọ́n ní ǹjẹ́ dandan ló jẹ́ fún mùsùlùmí láti máa kọjú sí àlèkébìlà nígbà tí mùsùlùmí bá fẹ́ sùn yálà lálẹ́ ni o àbí láwọn àsìkò ìgbà míì náà ẹ jẹ́ ń darú bá ń sà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa alihi wa sahbihi wa man wala wa ba'd. fasalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته كيف ó ń pẹ́ kó tó di pé òun wọ̀ ní agbọ̀n ibi wà nílé ayé ní Europe tó fi ń já sí pé aago mẹ́sàn-án àbọ̀ lòun náà tó wọ̀ lákòókò Maghreb ó tó tó eléyìí kò gbọ́dọ̀ múni ṣe sọ̀látùl Maghrib kákòókò rẹ̀ tó tó òòrùn láàrin dájú pọ̀ wọ̀ kó tó di pa ṣe sọ̀látùl Maghrib eléyìí ọ̀wá ní fúnni láǹfààní àti wá sọ pé ìgbà tó ṣe pọ́jọ́ ti lọ tẹ́lẹ̀ náà tábà ti parí sọ̀láàtùl maghrib ká ṣe sọ̀láàtùl ìṣá lẹ́yìn rẹ̀ kọ̀tọ́kọ̀tọ̀ náà lábẹ́ òfin Allah torí tí èèyàn bá fi lè ṣe bẹ́ẹ̀ sọ̀láàtù alákọ̀ọ́kọ́ tó bọ́ sásìkò rẹ̀ ní ọ̀bẹ lákọọ́lẹ̀ pé èèyàn ṣe lójúmọ́ sọ̀láàtùl ìṣá tá a ṣe kákòókò rẹ̀ tó tó àṣedànù ní ọ̀padà máa já fún yàn olúwa ẹlẹ́dàá wá sì pa wá láṣẹ ká sìn lọ́nà tí ẹ̀sìn tá a bá ṣe ó fi wà lákọọ́lẹ̀ pa ṣe kìí ṣe lọ́nà tí kò fi ní sí lákọọ́lẹ̀ ipa ṣe. tó bá yẹ ni pé ìdí kan ló múyàn pa sọ̀látùl ìṣá papọ̀ mọ́ magrib tí ìṣá fi bọ́ sí àkókò tí kìí ṣe tiẹ̀ tí ó fi máa bọ́ sábẹ́ wípé a ṣe ìjẹ́ ọ̀ranyàn rẹ̀ sì ti kú lọ́rùn wa bá a bá ṣe sọ láti tí ò nídìí ẹlẹ́gbẹ́ pàṣẹ ní ọ̀mà jásí. torí ẹ̀ tó bá jẹ́ pójò ní bá ń rọ̀ ìdí pàtàkì kan tí ṣẹ̀rí àfọwọ́sí ló ń ṣẹlẹ̀ tá a mọ̀ pé pẹ̀lú rẹ̀ àwọn èèyàn lè má padà wá sí mọ́ṣáláṣí pé kí èèyàn máa rọ̀ ń òyìnbó tẹ́ wà ẹ̀ wá ti torí rẹ̀ pa sọ̀látùl Maghrib àti ìṣáì pọ̀ eléyìí ẹ̀ dà àmọ́ nítorí pé àkókò ìṣáì kó tó di pọ́ wọlé ọjọ́ ò ti lọ yóò di mọ́kànlá àbọ̀ alẹ́ ìgbà wo lẹ́tọ̀ wá sí sọ̀láàtì làìṣà ìgbà wo lẹ́tọ̀ sùn nígbà tó ṣe pálífàjà rí ọ̀yọ́ láago méjì àbọ̀ gbogbo